وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته قراءة من كتاب صحيح البخاري للإمام أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن الأسد البخاري الجهد رحمه الله رحمة واسعة استعدادا لاستقبال شهر رمضان المبارك فنقرأ من كتاب صحيح البخاري كتاب الصيام لنتعلم منه الأحكام والمسائل المتعلقة بالصيام نسأل الله العلي القدير أن ينفعنا به وأن يرزقنا الإخلاص والثبات والقبول إنه سميع الدعاء قال المصنف رحمه الله كتاب الصوم باب وجوب صوم رمضان وقول الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال المصنف رحمه الله حدثنا قتيبة بن سعيد حدثنا إسماعيل بن جعفر عن أبي سهيل عن عدي عن طلحة بن عبد الله أن عربيا جاء إلى رسول الله صلى الله عليه وسلم سائر الرأس فقال يا رسول الله أخبرني ماذا فرض الله علي من الصلاة فقال الصلوات الخمس إلا أن تطوع شيئا فقال أخبرني ما فرض الله علي من الصيام فقال شهر رمضان إلا أن تطوع شيئا فقال أخبرني بما فرض الله علي من الزكاة فقال فأخبره رسول الله صلى الله عليه وسلم شرائع الإسلام قال والذي أكرمك لا أتتوع شيئا ولا أنقص مما فرض الله علي شيئا فقال رسول الله صلى الله عليه وسلم أفلح إن صدق أو دخل الجنة إن صدق وقال المصنف أيضا حدثنا مسدد حدثنا إسماعيل عن أيوب عن نافع عن ابن عمر رضي الله عنهما قال صام النبي صلى الله عليه وسلم عاشوراء وأمر بصيامه فلما فرض رمضان ترك وكان عبد الله لا يصومه إلا أن يوافق صومه رواه البخاري وقال المصنف رحمه الله حدثنا قتيبة حدثنا قتيبة بن سعيد حدثنا الليث عن زيد بن أبي حبيب أن عراك بن مالك حدثه أن عروة أخبره أن عائشة رضي الله عنها أن قريشا كانت تصوم يوم عاشوراء في الجاهلية ثم أمر رسول الله صلى الله عليه وسلم بصيامه حتى فرض رمضان وقال رسول الله صلى الله عليه وسلم من شاء فليصمه ومن شاء أفطر رواه البخاري قال المصنف رحمه الله المصنف الإمام أبو عبد الله الإمام أبو عبد الله اسمه محمد بن إسماعيل وإسماعيل بن إبراهيم tí a bá orúkọ àti Imam Bukhari orúkọ rẹ̀ yìí ó dùn fún wa ó rọrùn láti mú sórí kùnìyàtùwú kùnìyàtù àti Imam Bukhari ma kùnìyàtùwú Abu Abdullah Abu Abdullah ismuhu Muhammad ismuhu Muhammad بن إسماعيل ونبينا محمد صلى الله عليه وسلم بن إسماعيل صور لا أنبوى محمد صلى الله عليه وسلم قلنا أما دعننا أما أنبي إسماعيل أرمى دوما إسماعيل أنبي إسماعيل في اليوم دعني أما نبي إبراهيم سوى الإمام البخاري أبو عبد الله اسمه محمد بن إسماعيل إسماعيل بن إبراهيم ويري قولونه láti lè mú orúkọ al-Imam al-Bukhari fún ìpalẹ̀mọ́ fún oṣù Ramadan ó ṣe pàtàkì kí a ka àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú al-ahkam wal-masail al-muta'alliqa bi siyam Ramadan àwọn òfin àwọn ìdájọ́ èyí tọ́rọ̀ ma àwẹ́ ẹnu Ramadan la siyama min kutubi min kitabi sahih Bukhari láti látinú síra sahih Bukhari نبدأ كتاب الصوم تحت كل كتاب كما عرفنا في أسلوب تعليم أو تسليم كتاب صحيح البخاري جبع ما يقول إنه أسلوب ميثود يوافق ترى صحيح البخاري إذا وجدتم كتاب يندرج تحت كل كتاب أبواب هنا كتاب الصوم وتحته باب وجوب صوم رمضان وتحته باب فضل الصوم وتحته باب الصوم كفاح وهكذا أبواب تكون أبواب تحت الكتاب في أسلوب تصميم كتاب صحيح البخاري ọ̀nà Al-Imam bukhari tí wọ́n fi kọ tírà wọn tó sì wọ́pọ̀ nínú ìṣẹ̀lẹ̀ àwọn àfa aládé tí wọ́n bá ti mú hẹ́ẹ̀dì kan wá bí ṣáptà kìtàbù sọ̀rọ̀ ṣáptà ni lábẹ́ kìtàbù sọ̀rọ̀ àwọn àmàrí báàbù kádà tààtà mada tààtà alkitab lábẹ́ kìtàbù sọ́ọ̀n àwọn àbúwáàbù ojúpọ̀nà tó wà lábẹ́ rẹ̀ pọ̀ albáàbù awwal báàbù alákọ̀ọ́kọ́ tó wà lábẹ́ kìtàbù sọ́ọ̀n òun náà ni kìtàbù sọ́ọ̀n yìí ó ní chapter ọgbọ̀n èyí tó jọ́gbọ̀n nínú tíra fún ìbùkárì kìtàbù kádà kìtàbù kádà kìtàbù kádà èyí tó jẹ́ ọgbọ̀n òní kìtàbù sọ̀rọ̀ tẹ bá ń kà á ní pèlépèlépèlé thirty eight chapter òní kìtàbù sọ̀rọ̀ báàbù àkọ́kọ́ tó wà lábẹ́ kìtàbù sọ̀rọ̀ báàbù ojú bí sọ́ọ̀mù Ramadan báàbù ojú sọ́ọ̀mù Ramadan báàbù àkọ́kọ́ tí wọ́n mú wá lábẹ́ kìtàbù sọ́ọ̀mù òun náà ni ojúpànà ìjẹ́ ọ̀ràn yan àwẹ̀ Ramadan al-Imam al-Bukhari alayhi rahmatullah wọ́n bá wà bá rẹ̀ pẹ̀lú ojú lẹ́ẹ̀nà sọ́ọ̀mù Ramadan wajib تبويب عالم أو تبويب الم... تبويب المحدث دليل على فقهه تبويب المحدث دليل على فقهه tí afáàládìsì bá ti sọ pé báàbù kìíní kan ń tá máa gbọ́yé nínú báàbù tó sọ yẹn pé a fẹ́ mọ níbo ló kù sí lórí ọ̀rọ̀ a rí wípé alìmáàmù Bukhari àwọn náà dúró lérí tí gbogbo mùsùlùmí panupọ̀ lé lórí bilkitabi wa sunna wa bil ijma anna siyama ramadan anna siyama ramadan wajib اتفقت الأمة على ذلك أمة الإسلام gbogbo ara panupọ̀ lórí wípé ààwẹ̀ rọmọdọ́ọ̀nù kí ni ó ọ̀nà ìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá sọ nǹkan mí tó yàtọ̀ sílé fọlẹ́ ìsàkẹta mahama balaga min al-ilmi wa nabagha fil ma'rifa falaysa min náà gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé àwẹ̀ Ramadan kìí sọ̀rọ̀ ẹ̀yàn onítọ̀ ti jáde kúrò lágbo Islam nítorí wípé sábàtà bìlìkìtà wà súnà wádìí ìjìmá wípé àwẹ̀ Ramadan ọ̀rọ̀ ẹ̀yàn ló jẹ́ eléyìí fẹsẹ̀ rinlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ó fẹsẹ̀ rinlẹ̀ nínú súnà nẹ́sọ̀lọ́ alìjìmọ́ ìpanupọ̀ gbogbo umma ó fi rinlẹ̀ wípé kódà kan bí ẹni tó kéré jùlọ nínú Islam pé àwọn Ramadan ó kí ní ìdájọ́ rẹ̀ yóò lùwájú yóò lọ́rọ̀ náà so ìdáni al-Imam al-Bukhari alayhi rahmatullah nínú báàbù àjùmọ̀ sáàdì wọn náà wípé sáàdì Imam Bukhari òun náà ni wípé sọ́mù Ramadan wájú ọ̀nà yìí so náà fi sọ wípé tẹ̀bùwíbù àlìmì àwọn tẹ̀bùwíbù mọ̀hájísí dẹ̀lìlù àlá sọ́kìlìhì wọ́n ni báàbù ujúb sọ́mẹ̀rẹ̀ ujúb sọ́mẹ̀rẹ̀ ojúpọ̀nà ìjẹ́ ọ̀ràn ìyàn àwẹ̀ rọ̀mọ́dọ́n ìyẹn túnmọ̀ sí pé ẹnìkọ̀ọ̀kan wa ìpalẹ̀mọ́ táà ń ṣe fún rọ̀mọ́dọ́n òun náà ni à ń palẹ̀ mọ́ pé a fẹ́ ṣe ọ̀kan nínú àwọn nǹkan tó pa ní dandan lè wà lórí nínú ẹ̀sìn tọ́lọ̀ ń pa wa lórí nínú ẹ̀sìn àwọn nǹkan tọ́lọ̀ bá fi pa ní dandan wa lórí òun náà ni nǹkan tó ṣe wípé a mọ̀rọ̀ bí i ala wájí أمر به الشارع على وجه الإلزام ọlọ́run ọba aṣòfin ó pa wá láṣẹ nǹkan náà ní ti ìjọ́ràn àyàn imtisala gbogbo ẹnikẹ́ni tó bá gba àwẹ̀ Ramadan tààsọ gbójọ́ràn àyàn yìí imtisala tó gbàá ní ti pé òun fi tẹ̀lófin ọlọ́run alogbolo ìmùsè sáálá nítorí pé ẹlòmí gba àwọn Ramadan kò láníyàn kó fẹ́ gba ohun ilẹ̀ ló ká mọ́ ìmùsè sáálá pẹ̀lú àníyàn wípé mo fẹ́ jọ́sìn fún ọlọ́run onítọ̀hún yóò gbẹ̀sẹ̀ lọ́dọ̀ táníyàn rẹ̀ náà bá dà wọ̀nyẹ̀ sàhíkù àlẹ́kọ́ tàríkùhù wọ̀yàtàhíkù alìkọ́ọ́bá tàríkù ẹni tó bá sì gbé tó dọ́ràn ẹ̀jù sílẹ̀ gẹ́gẹ́ bí àwẹ̀ rọmọdọ́nì onítọ̀hún ó lẹ́tọ̀ọ́ sí ìyà lọ́dọ̀ ọlọ́run so ìdán ó jọ́rọ̀ yẹn fún wa wípé tí a bá sọ wípé sọ́mù rọmọdọ́nì àwẹ̀ rọmọdọ́nì ni ìtumọ̀ ẹ̀ ni wípé ọ̀ràn yẹn dandan gbọ̀n ló jẹ́ lórí àwọn tá a jẹ́ mùsùlùmí tí a bá ti gbà á bí wọ́n ṣe ní ká gbà á tí a sì fi àníyàn pé a fi sin lọ́hùn á gbà ládàlọ́dún lọ ẹni tó bá sì fi àwẹ̀ sílẹ̀ láì nídìí kankan lẹ́sìn gbà wọlé tónítọ̀hún sì ti wà nípò ẹni tí àwẹ̀ dọ́ràn yàn lé lórí tí ò wá gbà á onítọ̀hún tó síyà níwájú ọlọ́run ọlọ́run kó má jẹ wáyà eléyìí ni ìtumọ̀ tẹ̀bùn ìpàtìmọ́mù Bukhari alayhi rahmatullah tí wọ́n ní báàbù ojú bí sọ́ọ̀mí Ramadan àwọn Ramadan ni ń jẹ́ gbogbo èèyàn lójú ọ̀nà yẹn nàám sí Ramadan bá jẹ́ ń palẹ̀ mọ́ yìí gbogbo èèyàn ní gbígbà àwọn Ramadan lójú ọ̀nà èèyàn fún naam la àwọn tó jọ́ ọ̀nà èèyàn fún awalan al-islam ṣartu wujubi sawmi Ramadan a gbọ́dọ̀ mọ àwọn májẹ̀mú tó sọ àwọn Ramadan dọ̀rọ̀ èèyàn lé lórí àkọ́kọ́ májẹ̀mú òun al-islam kéèyàn jẹ́ mùsùlùmí ẹni tí kìí ṣe mùsùlùmí tó ń gba àwọn rọmọdọ́ọ̀nì ó kàn ń dáẹ̀tì ó ń dáẹ̀tì ẹ́ kìí ṣe wípé ó ń sin lọ ṣùgbọ́n ní tí ó gbààwẹ̀ rọmọdọ́ọ̀nì tí wọ́n kọ àkọọ́lẹ̀ ládá bàǹtàbàǹtà tó ń bẹnu rọmọdọ́ọ̀nì fún làbúdà ń yẹ kú nà ولا يجب الصوم أي ولا يجب صوم رمضان على الكافر àwẹ̀ Ramadan kò jọ́ra ẹ̀yà lórí ẹni tí kìí ṣe mùsùlùmí àmọ́ tó bá jọ bó dàrú kìí àmá ọlọ́wọ́ bí lè rẹ̀ sí lórí yóò àmọ́ láyé ní àní sọ pé á ah, lọ́sàn jẹun ní sasósòsò lẹ́sàn mùsùlùmá tí ṣe mùsùlùmí mùsùlùmí láàlè máa sọ pé kí ló dé tó gbàwọ̀ ní ọ̀sán rọmọdọ́ ṣẹ́rùtù ẹlẹ́ẹ̀kejì ṣẹ́rùtù ẹlẹ́ẹ̀kejì òun náà ni albulugh albulugh ẹni tí àwẹ̀ rọmọdọ́n tó jẹ́rẹ̀ ẹ̀yẹ lórí kó jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì an ولا يجب الصوم أي صوم رمضان على الصبي ولكن يصح صومه ẹni tí àwọn Ramadan jẹ́nà yìí lórí ó gbọ́dọ̀ jẹ́ tó ti bàlágà ó jẹ́ mùsùlùmí tó ti bàlágà àwọn Ramadan ìṣọ́ra yàn lórí àwọn ọmọ kéékèèké àmọ́ ní òṣèṣẹ́ àwọn sálàfù ni pé wọ́n máa ń fi àwẹ̀ gbígbà wọ́n fi máa ń re àwọn ọmọ kéékèèké tí ọmọdé bá gbá àwẹ̀ àwọ̀ rẹ̀ lálàáfíà àmọ́ kìí sọ̀rọ̀ yàn lé lórí o ọmọ yẹn àwọn òbí tí wọ́n rí láti dé kó gbá àwẹ̀ yẹn wọ́n gbà ládá lórí tẹ́lifíà pé wọ́n rí lórí kò ṣètò ọlọ́run wérewérewé ìdá ṣùgbọ́n tá a bá ní ìjọ́nà yẹn pé tó bá ṣe ò lẹ́tẹ̀ ẹni tó ti bàlágà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ṣòro eléyìí tó ń bẹ fún ààwẹ̀ Ramadan tó fi jẹ́ ọ̀ràn yẹn òun náà ni kéèyàn ó má ẹ́ minal a'dhar ash-shar'iyya àwọn ẹ̀sùn sísì kan wà tó gbogbo bá ti wáyé ní that particular moment àwẹ̀ sọ̀rọ̀ èèyàn fún yàn kódà kéèyàn jẹ́ mùsùlùmí kódà kéèyàn ojú bàlágà nínú ẹ̀ ní alhaye obìnrin mùsùlùmí ó ti jẹ́ mùsùlùmí ó ti bàlágà a sì ti wà nú àwẹ̀ Ramadan ó bá ń ṣe nǹkan oṣù lásìkò yẹn àwẹ̀ kìí sọ̀rọ̀ èèyàn fún tó bá gbá àwẹ̀jọ pẹ̀lú haid fàkọ́d asimen ó ti tẹ̀lọ kò gbúdọ̀ gbá àwẹ̀ ìdáni nígbà tó bá wà ní àsìkò haid lá yẹ́jìbò àlẹ́yìnà sọmọ rọmọdán àwẹ̀ rọmọdán kò jọ ọ̀nà ìyàfún tí rọmọdán bá lọ tán yóò obìn eléyìí tí ó rí ẹ̀jẹ̀ ìbímá ẹ̀jẹ̀ ìbímá òun náà ni àdámù ẹ̀jẹ̀ alkhari eléyìí tí ma ń jáde عند الولادة أو بعد الولادة ẹ̀jẹ̀ tí ma ń jáde ní kété tí obìnrin bá bímọ tán àbí lásìkò tí ó ń bímọ lọ́wọ́ so ó dájú wípé àwọn nǹkan tó jáde ṣáájú kóbìnrin tó bímọ tá a mọ̀ sí pé ó dámẹ́ra omi jáde lára rẹ̀ omi yẹn ó lè ní ìsìnmọ́ bí ẹ̀jẹ̀ díẹ̀ díẹ̀ náà eléyìí kìí ṣe nìfà ìnáma nìfà tú ìtúwọ́pẹ̀ ní nìfà òun náà ní ẹ̀jẹ̀ tó jáde ẹ̀yìn dẹ̀lú wìlẹ̀ àdẹ̀tí àó ba'daha ẹ̀jẹ̀ tó jáde nígbà tó bèrè yẹn ń bímọ lọ́wọ́ àbígbà tí ó bímọ tán ẹ̀jẹ̀ tó jáde nígbà yẹn ń pèlè kí ẹ̀jẹ̀ nìfà. títí wo mọ́sálà wo la fẹ́ mú jáde ń bẹ̀ o náà ní gẹ́gẹ́ bí oníbèrè tó wípé arábìnrin kan ó ń rọbí ó ó bá bẹ̀rẹ̀ sí ní rọbí. ọba ń rí omi ó sá ń rí omi ìgbà tí yóò bímọ magrib ń bọ̀ òun ló ṣe kíni o òun ló bímọ ṣé obìnrin yẹ tó jẹ ìrun zuhur àbí ò jẹ ìrun zuhur àti tó jẹ ìrun asiri àbí ò jẹ omi tí ń rí nígbà yẹn ìyẹn òní ọgbà tí òun níṣẹ́ ní fáàkì nìyẹn níṣẹ́ ní fáàkì òun lórí tẹ́gbọ́bìnrin tó gbọ́ fíkì òní dáadáa ni àsìkò tó kí zúrì yẹn akẹ́ àtúnyẹ̀ fà yóò fi pọ̀ so omi tó rí ìgbà yẹn níṣẹ́ ní fáàkì ó sì lè kéwù lásìkò yẹn àbí obìnrin nínú Ramadan láti àpéjúwe àwẹ̀ ṣe àpéjúwe láti aago mẹ́rin ló ti rí omi ó wá bímọ ní aago mẹ́jọ ó wá ń béèrè pé ààwẹ̀ ẹjọ́ yẹn tó ń láàwẹ̀ náà ó nì torí pé nifas ló lè jẹ́ ká mọ̀ pé kò láàwẹ̀ nifas dẹ̀ ní ẹ̀jẹ̀ tí máa ń wáyé nígbà tí èèyàn bímọ tán ni àbí lásìkò tó máa ń jáde so gbogbo omi tó lòun rí yẹn ìyẹn kọ́ ni nifas hada wallahu a'lam gbogbo àwọn májẹ̀mú yìí ó gbúdọ̀ pé àti àwọn májẹ̀mú míì kí a tó lè gbà wípé àwọn ti di ọ̀ràn ìlérí lérí wa qawlillahi ta'ala ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá sọ ní al-Qur'an al-Karim òun náà ni àpá àwọn al-Imam al ó ní wọ́n fi bẹ̀rẹ̀ síra àwọn ipe ọlọ́wọ́ bá ní ya ayyuhalladhina amanu ọlọ́run pẹ̀lú nígbàgbọ́ òdodo kutiba alaykumus siyam àti ṣe àwẹ̀ lọ́nà ìyẹ̀lẹ́yìn lórí kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bá ti ṣe lọ́nà yẹn lórí àwọn tó ṣáájú yìí la'allakum tattaqun gẹ́gẹ́ bá lè bẹ̀rù ọlọ́run arimu nínú àyà yìí pé ba'da nìdá lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti pè wá bisifatil iman pẹ̀lú ìròyìn ìgbàgbọ́ wa hadha nìdá yastazmu al pípè pẹ̀lú ìròyìn ìgbàgbọ́ ṣárọ́fù ni ìjì ni àpọ́nlé ni ọlọ́run bọ̀ tó bóyá àyíwẹ̀ kàfíró àpò ẹ̀yìn olùkọ́tọ̀ ọlọ́run ọlọ́run sọ bẹ́ẹ̀ oníyá àyíwẹ̀ lẹ́bí ní àmánì àpò ẹ̀yìn jẹ́ ẹgbọ́ ọlọ́run gbọ́ kí wọ́n ròyìn èèyàn pẹ̀lú olùgbàgbọ́ ìròyìn àpọ́nlé ni kódà kèfèrí gan kò fẹ́ kẹ́ pé ó ní kèfèrí àti àwọn alàgbà wa tí wọ́n jẹ́ tèfèrè yìí tí lódò ṣùgbọ́n kí wọ́n kíyàn fún olùgbàgbọ́ sharaf ni ni ọ̀nà ni ṣùgbọ́n gbogbo nǹkan ti fi ọ̀nà èèyàn àbí tí ọlọ́wọ́n bá bá ọ̀nà èèyàn pẹ̀lú kankan àbí tí ayé bá ọ̀nà èèyàn pẹ̀lú kankan iṣẹ́ máa ń wà nǹkan rẹ̀

gbogbo ìgbà tí wọ́n bá ti ń fún wa lápọ̀nlé kan iṣẹ́ ìdíẹ̀ kàmọ̀rún rẹ̀ ọlọ́ni yá ayọ́lẹ̀ ní ọkùnrin iyì ọ̀nà ni bọ́lọ̀ ń wá pẹ̀lú ìròyìn àìsìnìmáà ṣùgbọ́n ká o kò sí àwẹ́ lórí tó o gbà yẹn iṣẹ́ ló wà kò sí sí pé bí máa náà fórí lọ ọlọ́run lé ní àwẹ̀ ní ọ̀rọ̀ ìrìn lórí kàmà kú ti bá alẹ́gbẹ̀ẹ́ náà nǹkan bìnrin ìyẹn ni ẹ̀rí wípé àwa nìkan kọ́ umu ahmed muhammad sallallahu alaihi wa sallam nìkan kọ́ ló kọ́kọ́ gbá rẹ̀ àwọn àlè umu mi ń bẹ tí wọ́n ti ṣáájú táwọn náà ti ṣe kí ni o tí wọ́n tọ́lọ̀ tó pa wọn láti fi fún gbá rẹ̀ ṣáájú sí wa. làálàkùn fẹ́ sàkóòrì ńlá tó ń bẹ sí ìyá òun ni pé ààwẹ̀ ó máa ń jẹ́ kéèyàn ó jẹ̀rù ọlọ́run ààwẹ̀ ó sì máa ń jẹ́ kéèyàn sá fún iná torí pa nàbí ànábì ní àsọ̀wò jùlá. حدثنا قتيبة بن سعيد حدثنا إسماعيل بن جعفر عن أبي سهيل عن أبي أن طلع بن عبد الله أن عربيا جعل رسول الله صلى الله عليه وسلم سائر الرأس فقال قل الأربع وكوكا قل أبا النبي صلى الله عليه وسلم الأربع وكوي سائر الرأس ẹni tí irun orí rẹ̀ kò wà kóòmù tó bá ní sáà ìrọ̀rùn láti ẹni tí irun orí rẹ̀ ti gátagàta tí irun orí ẹ̀ fọ́nká àmì pẹ́ni yẹn ti rìnrìn àjò kò járun eruku ti kù sí ní gbogbo irun orí rẹ̀ ti sá ìrọ̀rà tí orí rẹ̀ fọ́ká lábọ̀ òkun ẹ̀ ọ wá ní ya Rasulullah olùrò òjíṣẹ́ ọlọ́run akhbirni madha faradallahu alayya min as-salah sọ fún mi ẹkírun ẹkírun ẹkírun ìwú èwú gan-an lọ́run ti lọ́rùn àyàn lè mi lórí mo صلاة الظهر صلاة العصر صلاة المغرب صلاة العشاء إلا أن تطوع شيئا أقل شيء يوكف أسيبور ديو ìyẹn ní ọgọ́rọ̀ àwọn olùmọ̀ láti panupọ̀ pé ìrun tó jọ́ràn àyàn lè wà lórí sọ̀làwádùn kàmí ìrun wákàtí máa ilẹ̀ jùmọ̀ lórí jà ẹ̀yà tó fi ìrun jùmọ̀ fún àwọn ọkùnrin فقال أخبرني ما فرض الله علي من الصيام lábọ̀ ọkọ̀ ìdí ọgbẹ́ ìrọ̀ òjijì ọlọ́run sọ fún mi ma àwẹ̀ èyí tó jọ̀ràn èèyàn gan-an mo fẹ́ mú fọ́kọ̀ọ̀lù rọmọdọn ṣáàrù rọmọdán àwẹ̀ rọmọdán ló jọ̀ràn فقال أخبرني بما فرض الله علي من الزكاة أي زكاة أي زكاة مفهم أول جورا يكون من بيت فقال فأخبره رسول الله صلى الله عليه وسلم شرائع الإسلام أنا بابرس من سلعي أو في الإسلام وعرفني قال والذي أكرمك alákùnrin lábẹ́ ọkọ̀ yìí màtánà bí sàlàyé sílẹ̀ fún onítọ̀ mo fi ọlọ́run tó ṣe ọ lẹ́nu yìí tó ṣe ọ lẹ́nu àpọ́nlé mo fi búra là àtàtàwà ó ṣe à sórí gbogbo àti gbọ́rẹ́hún kò sí ìtọ́ka mi pẹ̀lú èyí èwo ni kókó tíjọ́ rẹ̀ láwọn àtọ́wọ̀ ìgbọ́ hmm, ìwọ́nyà àti gbọ́rẹ́ àti gbọ́rẹ́ àti ìṣojúlówó náà wàlà àǹkùsù mímọ̀ fọ́rọ̀dọ̀lọ́ alẹ́ ẹ̀ṣẹ́ àtúgbàwọn èyí tó dọ́ọ̀nà ẹ̀yàn débi lórí yẹn pé èyí fọwọ́ ẹ̀pẹ̀rẹ̀ mú mi ìdí ìkù mi ìdí fọwọ́ ẹ̀pẹ̀rẹ̀ mú àmọ́ aláti gbọ́rẹ̀ aláti gbọ́rẹ̀ fọ̀kọ́rọ̀ rasulullah sallallahu alaihi wasallam pé ètò tó ọ̀nà ìyàlù ó gbàjúmọ́ òun òní fọwọ́ yẹn pẹ̀rẹ́ mú tó bá sòdodo pẹ̀lú ẹ̀ ànábìlú tó kú oríire ó sì sóríire àwọn dakhala al-jannata in sadaqa àbí ànábìlú tó bá lè sòdodo pẹ̀lú òdú èyí tó lòun ó هذا حديث ṣùgbọ́n ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ànábì máa kú kẹ́kẹ́ fún ẹ̀ tó bá ní làákàyè ẹ̀rì pọ́kùnrin yìí àkọ́kọ́ lárúbáwò òkò ni òun ò sí níbi tó ti lè máa gbọ́rọ̀ ànábì lójoojúmọ́ oko làwọn wà oko tí wọ́n sì ní kò ní pàtó pé báyìí ni wọ́n ń gbé tí bá ti dẹran débí tí ti ní nǹkan fẹ́ràn tí wọ́n bá tó dọ̀lá ẹ tún sípò bẹ́ẹ̀ àwọn rìn kiri jù wọn ìdájọ́ tiẹ̀ bẹ́ẹ̀ ṣe bá sọ̀rọ̀ yóò yàtọ̀ sí ẹn tó wà ń lé tẹ̀lera ẹni lójoojúmọ́ kódà nínú ètò ìgbàkẹ́kọ̀ọ́ tayé wọ́n máa ń pe ìlànà ìkẹ́kọ̀ọ́ kan ní nomadic special education abẹ́ẹ̀kọ́ tí mo gbà nomadic special education àwọn ẹ̀kọ́ yìí wọ́n ń pè ní nomadic wọ́n mọ́ mọ́ gbé kalẹ̀ fún àwọn fúlàní tí wọ́n ń daran títà wọ́n máa tẹ̀lé wọn kiri náà ni kò sí pé ẹnu kíláàsì kan rárá o ibi tán bá ti ti dúró sí ẹgbàá gàbọ́ọ̀dù pé one two three ẹni tó tẹ̀lé wọn fún wọn ìlànà dídọ̀bá ń sanwó sí náà ní bó bí tí wọ́n ti gbà nìyẹn ṣùgbọ́n tẹ wá lẹ̀ lọ kọ́ sùn kan rẹ́rẹ́rẹ́rẹ́ tọ́ba tún yá wọ́n sì sípò bẹ́ẹ̀ ọ̀rọ̀ sùn yẹ kọ̀ káwọn ibi tí ẹran wọn ti ro mi mu tí ó ti ro jẹjẹ ló kàn tó ìjọba wa ní ẹ̀mọ́ kọ́ sùn kankan alágbèéká náà ní sípò wọn jẹ ibi tí wọ́n bá ti wà náà ní ẹ ti lọ máa kọ́ wọn ìyẹn ló ń pè ní nomadic special education dọ́là ìjọba náwó lérí dọ́là bó tilẹ̀ jẹ́ pé ọ̀yọ́ o ṣùgbọ́n nínú tíjọba náwó lé lórí special education nomadic special education ní tó bá fi lè mú àwọn onímọ̀ ayé kí wọ́n mọ̀ pé àwọn ará oko àbáwọn tó ń wọ́n láwọn peculiarities tí wọ́n fi yàtọ̀ sáwà tá a wà ìmọ̀ yìí ti wà lára Ànábì sallallahu alaihi wasallam ṣáájú káwọn tó sọ education so nǹkan ẹ̀ ní gbọ́ yé pé Ànábì ò ní gbálábáwò kó sọ̀rọ̀ jù bá náà lọ ẹ sì rí àmì àlìjàfà ìgbà ń pè ní àlìjàfà kéèyàn sọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ àrò ká sọ̀rọ̀ ẹ̀ẹ́dìkọ́ sọ fún ànàbì sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ̀lẹ́dì àkọ̀rọ̀mẹ́ká là àtàkọ́wọ́ òṣèlú à mo fi ọlọ́run tó fi ìṣẹ́ ọlá èmi ò rí ìṣàgbégbọ́ rẹ̀ kankan mi ò rí ẹgbẹ́ ti sọ̀rọ̀ nítorí pé ahọ́rùn-ún àbíyá àrùn òkú náà fún ẹ̀pẹ́ ara lé ló ó lé sí sí òkú àwa àrùn jáde ń bẹ̀rẹ̀ wípé anabi sallallahu alayhi wa sallam huwa ẹni tó dáa jù the best teacher là anabi kéèyàn ó mọ èèyàn kọ́ kéèyàn ó mọ bá àti bá ẹnì kọ̀ọ̀kan sọ̀rọ̀ òtútù anabi ìgbà tí arákùnrin yìí tó ń sọ̀rọ̀ anẹ́bì ní tó bá ikú òdò èyí tó lọ fẹ́ máa ṣe òun náà tó jọ ọ̀nà èèyàn wọ́n bá lè mójútó tó ṣe tọkàntọkà tí èyí pé o ṣe òfin ilẹ̀ ìsọ́dà ìhun tó fẹ́ kíyàn òkì pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú rẹ̀ pẹ̀lú ìkláàsì pẹ̀lú mùtábà bọ́lọ̀n bá ti gba ọ̀ràn yẹn lọ́wọ́ rẹ̀ náà tọ́ níbi títí ẹ mọ́ ìdáhùn tó bá ààrẹ òkú ìlànà sí ṣùgbọ́n ìwà túmọ̀ sí pé ìwọ tó ń bẹ nínú léṣì táyé ti dùn lọ́rùn báyìí kọ́ wa máa fẹ́ gbé tó bá ti kírun yúrì kò ní mẹ́fìlà tó bá ti gba àwọn Ramadan ò ní gba àwọn yóò gbé ọkọ̀ nílé yóò mẹ́lẹ̀ sílẹ̀ yóò mọ àrọ̀bà àwọn ò ní gbà pé àdìsí ló dúró lórí rárá o rárá o torípa nàbí ti kọ̀ǹṣẹ́rù tó kà sí ànábì in sọdakọ wà in lam yasduk ẹ eh, falan yẹm ẹ eh, tí o bá ti sòdodo pẹ̀lú gbọ́dọ̀ yìí kò lè là bọ́ọ̀ ló ti wá fẹ́ mọ̀ kó ń sòdodo àti òsòdodo àfikọ́ mọ̀ fi nàwáfìlù gba lẹ́gbẹ̀ẹ́ àwọn ṣùgbọ́n lárúbáwọ̀ oko bó ṣe yé mọ̀ tẹ́ bá tún lọ ọlẹ́lẹ́wọ̀n sí kankan mọ́ ọlẹ́lẹ́wọ̀n sí kílò ọlẹ́lẹ́wọ̀n sí kankan mọ́ ọlẹ́lẹ́wọ̀n sí kílò òun sí kankan mọ́ arákùnrin kan nínú àwọn èèyàn tí wọ́n jẹ́rọ àwọn èèyàn táà ń yìí wọ́n wá ń bá sọ̀rọ̀ wípé níbí o wọn ò fẹ́ káwọn èèyàn gba ibi lápèjúwe ibi ìlàfẹ́ káwọn èèyàn gbà wọlé gbogbo yẹn ti dé wọn ń dàrẹ́ tí wọn fún ìgbàgbọ́ wọn wọlé wọn wá ń bọ̀ orí àmọ́ ìgbàgbọ́ ní ah, kí ló dé àníṣẹ́ wọn ni kò mọ̀ gbà ó ń ta ló sọ bẹ́ẹ̀ bí ètò kan tó kàn pé ta ló pétò yẹn kí ló ń dé tò ìyá ní fàǹfà ń dúró lára ṣé tóun òun tó bá gba ìbáyìí ṣé gbogbo ètò yóò wá dà bó bá gba bẹ lómi ìnáwó ẹ ṣé gbogbo yóò gba bẹ ìmọ̀fẹ́ pọ̀wọ̀ kó fẹ́ oúnjẹ yóò ti ká àwọn kan bá ń gbé dẹ́sàtì ń gbé dẹ́sàtì That unlimited freedom wọ́n èfẹ́ fọ́lò fún kankan àwọn ìran wọn náà làwọn lágbọ́wọ́ tánàbí bá lọ sọ wípé ara àwọn òbí ẹ̀fẹ́ kamọ́ kọparí anábi wá fi òwe sọ̀rọ̀ anábi afra ẹ́n dẹ́kọ̀rọ̀ jẹ́mẹ̀ta ẹ́n ẹ́yẹ bóòlójẹ́ bá ti àmúkòfin náà wá fi òfin gbà lẹ́gbẹ̀ẹ́ ìrún mọ́gírìbì láàkì tí ó wá fọkànbalẹ̀ pé sọ̀dá kíná lórí mọ́gírìbì láàkì náfílà táà ń yàn láti ń gbalẹ́gbẹ̀ẹ́ Ramadan tó jọ ọ̀nà yàn tí ó wá ní fọkànbalẹ̀ pé kọ̀dù sọ̀dá kíná ń gba àgbà tán àwọn tàtọ́ wù tá fi ń kún lẹ́gbẹ̀ẹ́ òun ló ń tún kùdẹ̀kùdẹ̀ bẹ̀kẹ̀ ṣùgbọ́n ní mọ̀kọ́ọ̀mù yẹn ànábì òní ìdásí ti mọ́ ṣàlàyé gbogbo ìlú ànábì olè láti ṣe kílò láti máa sàrà ẹ̀kú ẹgbẹ́ bí wọn náà nígbà tó nǹkan ọmọ ní náàwù òrùkù ìjárì mẹ́rin péré lọ́kọ̀ gbogbo sí àlá mẹ́rin ìlà òrùkù ìjárì tọ́ ọ bá tún lọ gbé jù bẹ́ẹ̀ lọ àtà ẹ̀mí nìkan ẹ̀lì ẹ̀tà yóò dà yóò dà so anabi ó tàdárọ́jà pẹ̀lú àwọn èèyàn tó bá ń kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ni wàhádà min alamati al'ulamai arọ̀bàmì umar lẹ́yìn yu'allimuna an-nasa sighara al-ilmi qabla kibari àwọn àfọ́ ọlọ́run òun làwọn tó tó bá ń kọ́ àwọn èèyàn ibi pẹlẹbẹ ni wọ́n ti mú un nínú àmì àrọ̀bà nìyú ìrìnlẹ̀mẹ́ wọn ò ní lọ gbé látòkè ẹlòmí ìjọ tó ti bẹ̀rẹ̀ ilé kéwú àjárẹ́bù àlìjárẹ́bù ló fi bẹ̀rẹ̀ wà báàn wà tẹ̀fíìkọ̀ ní ló fi bẹ̀rẹ̀ kéwú ìjọdọ̀kọ̀ nílé kéwú ìwẹ̀ ni bẹ́ẹ̀ kò lè débi jùlọ ìjọdọ̀ akẹ́kọ̀ọ́ lára mẹ́sàn-án hálù lágbàwò kò yí lànà bìbí dáná báyìí ànábìbẹ̀ sọ pé ẹ́n sọ́dà ọ̀ bóòlá jẹ́ afẹ́ mọ ìyẹn àfi ká fi àwọn àtọ́wò náà wọ́n lọ wà rẹ̀ حدثنا مسدد حدثنا إسماعيل عن أيوب عن نافع عن ابن عمر رضي الله عنهما قال صام النبي صلى الله عليه وسلم عاشوراء أنا بداوي عاشوراء وأمر بصيامه ànábì tún pa àwọn èèyàn láti káwọn náà máa ta àwẹ̀ aṣúra ó ní àwẹ̀ ọjọ́ kẹwàá nínú oṣù muharram ànábì gbà wẹ̀ ó sì ní káwọn èèyàn náà máa ta àwọn mùsùlùmí náà gbà fọlámọ fúrùdọ rọmọdọn ìgbà tí ọlọ́run sọ rọmọdọn dọ̀rọ̀ yẹn túrìkà wọn fi aṣúra lẹ torí pé àwẹ̀ aṣúra yẹn bàtà nàbí ìgbèlú Madina sallallahu alaihi wasallam anábì bá àwọn ìyàwó bí tí wọ́n ń gbà wẹ̀ anábì wá gbọ́n lè gbẹ́dúró tẹ́ fi ń gbà wẹ̀ yìí wọ́n nítorí pé ìjọ yẹn ni àyájọ́ ọjọ́ tọ́lọ̀ ńlá anábì Musa àti àwọn bàánú Israel lọ́wọ́ Fìràwọ̀ tí Fìràwọ̀ ti parẹ́ àwọn wá mú ọjọ́ àwọn fi ọjọ́ yẹn dúpẹ́ fọlọ́ àwọn gbà wẹ̀ anábì ní àwọn alẹ́

ìgbàjú ọlọ́run ti Ramadan lọ́rọ̀ yẹn túrìkà ànábì àtàwọn sọ̀hábà wọ́n fi àwẹ̀ lẹ̀ wọn ò gbà má kí ni túmọ̀ túrìkà ń bẹ̀ yẹn ayé wọn ò fi sípò ọ̀ràn yẹn mọ́ Abdullah Abdullah Ruma àwọn kì gba àwẹ̀ ọjọ́ aṣúra lẹ́yìn ìgbàtọ́lọ̀ ní ìjọ rọ̀mọ̀dán lọ́rọ̀ yẹn nílà ánì wá fi kọ̀sán ọmọ àyàfi tí ọjọ́ yẹn bá bọ́ sí ọjọ́ tó ń gbà àwẹ̀ bọ̀ tẹ́lẹ̀ ní abdullahi bin umar ń gbà nítorí pé rọ̀mọ̀dán ó ti ìjọ yẹn rọ̀mọ̀dán ó ti pa ìjọ yẹn aṣúra ó ti parẹ́ حدثنا قتيبة بن سعيد حدثنا الليث عن بريد عن يزيد بن أبي حبيب عن عراق بن مالك حدثه عن عروة أخبره عن عائشة رضي الله عنها لا تدعي يا عائشة قل قل أن قريشا وأوى قريش كانت تصوم يوم عاشوراء في الجاهلية أو لربوا إلى مكة ومن بعقد من قريش ومن بعوا يوجوك وأنه محرم نبا جاهلية تدق إسلام وجوده ثم أمر رسول الله صلى الله عليه وسلم بالصيام bàtà nàbí dé ànábì pa àwọn àlùmọ́ rẹ̀ láti pé ilé ẹ̀mọ́ ìgbà àwọn ọjọ́ náà hátà fúrí dọ́ Ramadan títí tọ́lọ̀ fi sọ Ramadan fi ọ̀rẹ́ yìí nígbà tí Ramadan jọ ọ̀rẹ́ yẹn tán wọn kọ́ la Rasulullah sallallahu alaihi wasallam ànábì wa ni man sha'a falyasumhu ẹni tó bá fẹ́ kó gba àwẹ̀ Ashura wa man sha'a afṭara ẹni tó bá fi fẹ́ kó má gbà kó fi lẹ̀ tòyẹ́ túnmọ̀ sí pé fàrdíyàtù sáwọ́mì aṣúra ìjọ́nà yan àwẹ̀ aṣúra olókúrò bẹ̀ tàtọ̀ wòhíyà rẹ̀ kúrò bẹ̀ lẹ́yìn bá fẹ́ èèyàn gbà ó wá bọ́ sí abẹ́ àwẹ̀ náà fìlà ó kúrò ní àwẹ̀ ọ̀ràn yẹn túnmọ̀ rẹ̀ bí bákan náà anábì bá àwọn ìyàwó tí gbà èyàn náà túmọ̀ sí pé tí a bá rí pé àwọn èèyàn wa wọ́n ń ṣe ìṣesí kan tí ìṣesí yẹn tí ò bá ti tako ìpìlẹ̀ Islam tí ó sì lòdì sí nǹkan tí Islam ní a ṣe tí ó sì pè wá síbi nǹkan tí Islam ò fẹ́ ká ṣe àwa náà lè mọ bá wọn ṣe lápèjúwe inú àṣà Yorùbá àwọn bàbá wa máa ń ṣe nǹkan kan àwa rí pé nǹkan tí wọ́n ń ṣe kò mẹ́bọ lọ́wọ́ kò tako ìpìlẹ̀ kò sì sọ nǹkan tẹ́sì ṣe léèwọ̀ kò sọ di haram má sọ pé àwọn lárúbáwọ̀ èyí ṣe ìran lárúbáwọ̀ ọ̀tọ̀ máa ṣe yorùbá nùwọ̀ náà ẹ jẹ́ ká gbàgbọ́ eléyìí ni wọ́n pè ní alẹ́rọ̀ muhakama alẹ́rọ̀ muhakama lápòjú eléyìí àwọn wàgbádá abẹ́kọ̀ kí ni dẹ̀ẹ́lì làgbádá gánà sọ́nà sọ́nà wà gbádá kọ wá wà gbádá kí lọ takò nínú ìpìlẹ̀ gbọ́dọ̀ yẹ parí ọmọ ìyá kan tó ẹgbẹ́ ìsọ́fù pé aṣọ tó tó èèyàn méjì mẹ́ta ayò ìwọ nìkan wà ń wọ̀ هذا من باب الإسراف إن المبذرين كانوا إخوانا وكان الشيطان لربه كفر ìyẹn ti dọ́mọ̀ yéṣù yẹn kàfún kúfò kẹfẹ́ rí. Ah. ọ̀dà a ti anáyà náà máa ń wọ kọ̀míìsì ló sì jẹ́ àlùkígbà lẹ́nu ó ti tóyàn méjì náà wọ́ tó wà so ilé tó túnmọ̀ pé àwọn kankan bẹ tí ń bẹ nínú àṣà wa jeje bí ìran ti wá kò sí láìsí bẹ̀ ká máa ṣe ti láti lè mọ̀ wípé Yorùbá ni ọ́ láti lè mọ̀ pé yíbò ni wọ́n ní tààrọ̀ ọlọ́run ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ káfí lè mọ́ ẹdómíkàlùkù mà tó tí wọ́n máa ń ṣe nínú ìran yín ìwọ́n náà dídé tí Ramadan dé Ramadan pa ìjọ́ràn èèyàn rẹ̀ ni kìí ṣe pé ó parẹ́ ìdí ẹgbẹ́ pé nínú àwẹ̀ náfìlà táwọn ń gbà àwẹ̀ aṣọra wà ní. bàbá sọ ojúpọ̀nà ọlá tó ń bẹ fún Abdullahi عن مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام جنة فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين والذي نفسي بيدي لا خلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك يترك طعامه وشرابه وشهوته من أجل الصيام لي وأنا أجزي لي والحسنة بعشر أمثالها أفو أبو هريرة رضي الله تعالى عنه وني أنا رسول الله صلى الله عليه وسلم قال وجيش الله وبارك ويقول الصيام جنة أو تانية جنة كنا نقول جنة o náà ni Yorùbá máa ń pè ní ọ̀wá nǹkan tá a tún máa ń dènà gbogbo tó lè pa wá lára náà ń pè ní túnmà kẹ́lìmà yẹn nínú àwọn kẹ́lìmà mùtálákà ni ó lè jẹ́ túnmà ó jẹ́ jánà ó jẹ́ jìnnà àwọn olóògbé ha tíra fún àkókòrò ẹ́ náà ó ti a nínú rẹ̀ ó ní kẹlùmọ̀ júnà wa tó bá jẹ́ júnà ó di ìsọ́ tó bá jẹ́ jánà àlìjánà ọgbà tó bá jẹ́ jínà àlìjánà àwọn kẹlùmọ̀ mi wà bá wíwọ́ ọmọ yàtọ̀ ìtumọ̀ ọdẹ máa jẹ́ yóò máa jẹ́ anábì ní àṣìyá mọ́túnlá anábì ní kẹrí ààwẹ̀ gbígbà kẹrí dúnà kí ni túnmọ̀ dúnà ní pé ààwẹ̀ ọmọ ń pòtẹ́kì ààwẹ̀ ọmọ grant èèyàn ní protection physical protection emotional protection spiritual protection ààwẹ̀ máa ń dáàbò bóyá ẹ̀rì pẹ́ bá ń gbá ọ̀tí kò rí máa wò kú tí bá ń gbá ọ̀ lóòótọ́ ni o ẹni tí tí ó fẹ́ máa lọ ṣáháwà rẹ̀ yóò wà rìdí ọmọ kan ó ń fi wáyà ń rẹ̀ èyí tẹ́ wà ń bẹ̀yẹn ẹ bá ọmọ ẹ wú pẹ̀lú wáyà àfíyàmù jùnà àwẹ̀ jùnà ló jẹ́ odi ìsọ ló jẹ́ olófà nígbàtí anẹ́sọ́lá àrẹ́sọ́lá tánàbí ń dáwọn ṣàbábù sọ anábìnrin ya máa ṣọ́rọ̀ ṣàbábù anábìnrin mú ní mo pẹ̀yìn ọ̀dọ́ mẹ́ni sàtọ́ abẹ́kùnmọ̀lùbá kó lè tọ́tọ̀ wọ̀ ẹni tó bá lágbára tó lè fóbìnrin tó fi lè gbóbìnrin sílé tó fi lè sọkọ kó fàyínàwó agọ́gbọ̀lẹ̀ ìbátan ewé kéèyàn oníyàwó lé ní máa rẹ ojú èèyàn lẹ̀ wá ní máa rẹ ojú lẹ̀ wà á sọ lè fa ló sì máa ń dáàbò bo abẹ ẹ̀mẹ́lẹ̀ mi sẹ́fì ẹni tí ó bá alágbára fà á léyìn ìfọ́lá náà ìjàká fà á léyìn ìfọ́lá ẹni tí ó bá ní kápá àwẹ̀ ní kó gbà ìyẹn tó ń pẹ́ àwẹ̀ ló lè dáàbò yẹn ló lè kán gànàgànà adùn yẹn yóò kàn èyàn kí mú jù bẹ́ẹ̀ lọ olùmọ́kà ṣèdí yẹn tó jẹ́ pé àṣìyàmù tó nà àwẹ̀dẹ́ rí yẹn ààbò ńlá ni kódà ẹlòmíì àwẹ̀ ní ìdúró dáná àwọn kan fa wàhálà kan níbo lẹ́ lọ nígbà wọn ó lọ nígbà wọn gbàjóde àwọn ọlọ́pàá bá ń sa gbogbo àwọn tí wọ́n lọ bẹ̀ òun gan ni àwẹ̀ òjò ti ìdíje ní tó tó kù látàárọ̀ ni àfìyàmù jù tí ẹ bá ti pé àwẹ̀ tó gbà ní ó súnmọ́ kò náà ìyàwó rẹ ó ń sọ̀rọ̀ òbí yọ oṣù wà náà ọjọ́ ọjọ́ làwọn dáná tí ò bá gbà wẹ̀ ni ó gbégbà ọgbà lójú èyí mẹ́ta ọyọ̀bọ́lẹ̀ àṣíyàmù jùlọ náà àwẹ̀ tí ma ń sọ èyí rìnrìnkúrìn nínú àwẹ̀ èyí wòwòkúwò nínú àwẹ̀ àmẹ́bì ní àṣíyàmù jùlọ fàláyà rúkúsù wà láàrẹ́ ẹ má ṣe gbogbo nǹkan tí ó sún yín tó lè sún yín mọ́ zìnà níbi wíwò níbi gbígbọ́ níbi gbígbámú ẹ̀dìnà sílẹ̀ bá ń gbà fọ́lá ẹ̀ṣàl ẹ má wùwà ìmọ̀ kan wàlá ẹ̀ṣàl ẹ má wùwà aláìmọ̀ kan ẹ má wùwà ẹ má jáde ẹ́ ní òdúdìl àkìlì tẹ́ bínú bí ẹ tó yẹ ti yí ní wèrè ara wà nínú múrú nǹkan ọ̀tàlá tẹ́nìkan bá ti ẹ̀ dojú ìjà kọ yí a ó ṣe àtàmà àbò ń tẹ̀kẹ́ ìwúsù yí nínú ọ̀rẹ́ pẹ̀lẹ́kùn ìmì sọ ìmọ̀rọ̀tẹ́ ìṣọ́ ọlọ́wọ́n bá ní mo fi ẹni tẹ́mi lè ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra làkùlò fún fámi sọ èyí tẹ́ rí òórùn tí máa ń jáde láti inú okùn aláwẹ̀ kì í ṣe òórùn tẹnu báyìí o òun ni atẹ́gùn kan tí máa ń wá tẹ́ rí agbẹ̀dú ibi tá à ń jẹun sí yẹn tí ò bá ti sí oúnjẹ ń bẹ̀ rárá gáàsì kan ó máa ń wá ń bẹ̀ ònà kùlù kì í ṣe ẹnu òun ló ń pọn lọ́sàáwẹ̀ kùlùkùn yẹn ti lọ rárá kọ́ a máa gbọ́ ọmọkẹ́nu rẹ̀ márùn sí wa ní rọmọdán ẹlòmí ẹ̀ ń lè dólẹ́gbẹ̀rẹ̀ tọba yán ní àwẹ̀ bí ẹwà kíkan nínú súnnà ní ká fọ károrí lọ́sàáwẹ̀ kùlùkùn tánàbí ń sọ téèyàn ò bá ti jẹun lẹ́yìn ọba ti jẹun màá dẹ̀ èèyàn atẹ́gùn kan gáàsì kan máa ń ó máa ń rìn ní ti gáàsì kan òun ni kò lóò anẹ́sọ̀lá àlọ́sẹ́lá anábìnrin tẹ́rí kò lóò èyí tí ń gba ẹnu aláàwẹ̀ jáde ápòyàbọ̀ ẹ̀ńdọ̀lọ́ ìtàhálà ní orílẹ̀ mẹ́sìkì ó dùn mọ̀rìn mọ̀rìn lọ́dọ̀ ọlọ́run ju òórùn lọ́fíńdà àlùmísìkì lọ yẹ́tùrùkùtù àmàhó wàṣẹ̀rọ̀bà wàṣẹ̀rọ̀bà tó ń ànábì ní ọlọ́run ọba ní àà ẹ̀ mọ́ ọlá ẹni tó ń gbàwẹ̀ níwájú ọlọ́run nítorí pé ẹni tí ń gbàwẹ̀ ó fi oúnjẹ ẹlẹ̀ ó ebe oúnjẹ báyìí o níwájú ẹ̀ kò dẹ̀ jẹ́ wàṣàrọ́ọ̀bà omi ń bẹ níwájú ẹ̀ ó wọ̀ tó wò kò rẹ́nì kankan kò dẹ̀ mú omi yẹn wàṣàhàwátà òun àti ìyàwó ẹ̀ wà yàrá ó sì ń wo ìyàwó ẹ̀ náà ìyàwó ń ṣe ó sì ń wò báyìí kò sí ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀ kí ni ìdí tí ò fi ṣe gbogbo nǹkan ní ajínigbé nítorí ìgbọ̀n lọ kò sí pé tó bá ṣe ọlọ́pàá kankan mú kò sí pé tó bá ṣe ẹ̀ wọ́n jẹ ní àkankan láyé ní ajínigbé nítorí èmi ọlọ́ nítorí èmi ọlọ́ náà ló fi jẹun tẹ́bí ti ń pa ọ́ tó lè jẹun ẹ̀rì ẹlòmíì ní rọ̀mọ̀dọ́n báyìí sáfà ti pàápàá jùlọ àwọn àwẹ̀ àkọ́kọ́ àwọn yóò wà á rọ aago méjìlá ó jẹ́ tó mọ́lẹ́lá tó bá níbi táìsì báyìí ẹ̀mí ò wà bọ́ra lẹ̀ yóò àmọ́ fi ẹ̀yìn kan táìsì ẹlòmí ọlọ rẹra rẹ̀ nínú swimming pool orí nìkan ni ó wà ń ta àbítẹ́lòmí sílàbáyì yóò gbé ice block yóò dè mọ́ oúnjẹ tí ń bẹ tó lè jẹ ṣùgbọ́n kò lè jẹ mọ́nájú gbà ta sì wà ní kéékèèké tó jù báyìí lọ kọ́lọ̀ ní ogbó ọ́dàgbà dáadáa táwà ní primary school tẹ̀mùkọ́ mọ́dé àwọn ọ̀rẹ́ wa àwọn classmates wa school takú lọ bí i school mùsùlùmí àwọn òní gbàwẹ̀ ẹ̀yìn tẹ́ ń gbàwẹ̀ tẹ́jẹ́ ẹ̀yìn ààrẹ pọ̀ so ọmọdé tàbá wájọ ń ṣeré tàjọ ń ṣeré àgbọn làwọn mara oríṣiríṣi mọ́sálásí gọ́ọ̀mù náà mara tọ́mtọ̀m náà mara jáfẹ́ náà mara ojú náà mara páì náà mara gbẹ́ táà bá ṣe ra nǹkan á fún wọn àwọn náà bá ní pé ìwọ náà gbà ní wọn ò pé ah, mọ̀ ń gbà àwọ̀ ẹ̀yà mọ̀ wá àfi àpò suit àfi àwọn àṣọ a bá ti fẹ́ sínú nílálẹ́ ṣùgbọ́n bá rẹ̀ lé láti kú abọ́lígbọ̀múlẹ̀ akàn fi ṣòkòtò síbì kan tó bá di àárọ̀ ọjọ́ kẹta bá tún wọ yúnífọ̀mù lábàá bá wọn ìgbà míì ọ̀fọ́n ó ti jẹ gbogbo àpò yọ gẹmọ́bẹ̀ ẹ wá wo ọmọdé ńgbà náà kò sí bàbá kò sẹ́ni kankan ṣùgbọ́n wọ́n ti tẹ́ ènìyàn ìbẹ̀rù ọlọ́run pé àpò ah, ń gbáwẹ̀ lára ọmọ kékeré bá

kò súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ nítorí èmi ọlọ́run àṣìyàmùlì ọlọ́run ní àwẹ̀ tẹ́ rí èmi ọlọ́run ni mo ní àwẹ̀ gbogbo iṣẹ́ tó kù náà ọlọ́run ló ní ṣùgbọ́n ọlọ́run sọ ilé láti jẹ́ ká mọ ipò ni màá fẹ̀sán amsalia bẹ́ẹ̀ ni iṣẹ́ olóore kan tẹ́ẹ̀dá bá ṣe ìlọ́po mẹ́wàá ní ọgbà lọ́dọ̀ èmi ọlọ́run gbogbo àwọn tí olóore ní ṣùgbọ́n táàwẹ̀ kò sí nínú ẹ̀wọ̀ mọ iye láadáa téèyàn lè gbà lórí ẹjọ́ kan téèyàn gbà ká wá sọ àwẹ̀ ọgbọ̀njọ́ ó dọ̀wọ́ ẹni kọ̀ọ̀kan wa o ẹjọ́ ká ní ìpalẹ̀mọ́ èyí tó nítumọ̀ fún àwẹ̀ Ramadan abdul Allah subhanahu wa ta'ala kó léwa ní àlàáfíà kó léwa ní okun àti agbára kó sì léwa kó lè wà kún ní ìmọ̀ ọgbọ́n àtòyé àti tọ́sọ́nà ọlọ́run ọba láti fi lè pàdé oṣù rọmọdọ́nà lálùbáríkà yìí ọlọ́run ọba kó wá fún wa ní kí olóore tó ń kọ́lọ́n kó gbà níjọsìn lọ́wọ́ ẹnì وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما bákan náà àtúnfi àsìkò yìí àtúnfi ń kéde wípé àfáà abu ayman al-asali al-misri al-azhari wọ́n takókó yìí ní yọ́mù yọ́mù mọ́lá yọ́mù ahad tí ó kọjá ìyàwó tuntun ó wọlé àwọn tí ń bẹ̀ẹ́lẹ́ ní ìsàlùkù orí pé bẹ́ẹ̀sì tó gbọ́ yìí tí ọ̀tọ̀ mi ò wọ́n lé fún ní ìyàwó ẹlẹ́ẹ̀kẹta tí akédò rẹ̀ ó wáyé ní ọjọ́ ahad tó kọjá ẹ̀sìnkú ojúlọ́nà fún wàlímà láìpẹ́ insha Allah bi idhnillahi ta'ala kọ́lọ́wọ́n bá kí ó ṣe ní ìrọ̀rùn kọ́lọ́wọ́n kò fi àlùbáríkà sí barakallahu lak wa baraka alayk wa Ah, ah. ó sì jẹ́ pé bí tó ti wá dóre wọ́n já máa bẹ̀rẹ̀ náà kùmá ní ọ̀rìn kọ́lọ̀ kó fi albarka ti a sì bá àbáyímà náà dúpẹ́ torí pé gáàpù yẹn ti wà ti pẹ́ gáàpù ẹlẹ́ẹ̀kẹta yẹn so lead ó ti wà tí àti rẹ̀ ni tó fi lè gáàpù yẹn so adúpẹ́lẹ́dọ̀ ọlọ́run tí ọlọ́run bá fi àrí ọlọ́mbà àfihàn dí gáàpù yẹn abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́n kó fi àlùbáríkà tó pọ̀ sí so gbogbo àwọn tí wọ́n ti wá ṣe iv náà tó rí pé wọn ò tí ì rí sísà tí wọ́n fi síbẹ̀ so wọ́n kàn ṣe iv kalẹ̀ náà ni so kọ́lọ́wọ́n bá tí ó bá pèsè ẹni tí wọ́n fi ábẹ́ o rahmatu ya arhamar rahimin wa sallallahu wa sallama ala nabiyina muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته